olóògbódégbó gbagbóláwo onígbó ìjòkú dọdọ gbọnà àwọn àgbà kọrọbọjọ kọrọbọjọ finú kó ṣe lé òkété borí òkìtì ṣe yẹ̀wò omi ní ilé ẹja ihò olè làjùlé àwọn ìrà ẹkún fagbárí ṣe lékele mẹfẹ̀nà kú ṣòdo àbọ̀ ìbọn yìí fọwọ́ méjì lúgbẹ̀dú ọ̀pá aṣubí balẹ̀ ó ṣẹ́ wúrúwúrú ọ̀pá aṣubí balẹ̀ ó lọ́mi jọmijọmi òjé ẹ̀là àwòrì ajẹ́kí ilé ayé ó sàn wá sí rere ẹ̀là àwòrì àtúntí débà ayé dé àti bàbá àyè ń bọ̀ àwọn alárúgbó odò àtúntìdé Lucas ma record international agbẹ́sà ní gbogbo àgbáyé káàbàtà èyí tá a tún mú wá lọ́tẹ̀ yìí òun ni ọdún ifá ti olúwo ifátúnjí àfùwàpẹ́ àgbẹ̀jà ńlá bọ́fá tí ó máa ń ṣe ní ọdọọdún tọdún yìí náà tún wáyé ní orúkọ bàbá wa tí a wore kó wa jẹ nímọ̀ rẹ̀ ẹ̀ olúwo ifákọ́ládé àfùwàpẹ́ ẹ̀ a lè ṣọdún ká má rántí bàbá yìí torí àwọn ni bàbá àgbẹ̀jà ńlá bọ́fá àwọn náà ni bàbá olúwo ifádọlámú gbogbo wọn pátá ni wọ́n péjọ ni wọ́n ń ṣe ọdún yìí eégún àárọ̀ tẹ́ kọ́kọ́ rí tó jáde yìí òun ni agbọmọlà bí òrìṣà ó ló ti kó débi eégún ìjọ àlàmísì ni agbẹjà ńlá bàbá ló máa ti bọ ògùn láká yíyọ ìṣìmọlẹ olómi lébẹjẹwẹ kò láṣọ ńlẹ fìmọ kímọ tòró lùlànà lògùn ká lè lànà owó á dáàbò gbogbo àwọn èèyàn pàápàá lọkùnrin lóbìnrin lọmọdé lágbà lẹ́yìn èyí nígbà tó bá di jọ jímọ̀ ni wọ́n máa bọ ifá wọ́n ti bọ ifá wọ́n ti ṣètùtù ẹ̀ wọ́n wọ ifá gbogbo àwọn èrò lọ́pọ̀lọpọ̀ ni wọ́n wà ń bẹ̀ ìgbà tó di jọ sátidé ni wọ́n ṣe ayẹyẹ olórin àgbà àgbà olórin ìbílẹ̀ olórin sáká adégòkè ọmọ ayílára òun ló wá kọrin ló dá gbogbo àwọn èèyàn lárayá nínú họ́ọ̀lù nílùú ìlú tí gbogbo ẹ̀ tó dùbò lárinrin èní sunday làwà yìí o tí eégún ń ṣeré agbọmọlà lẹni tó yìí ń ṣeré lọ́wọ́lọ́wọ́ yìí òun lẹni tí agbẹjà ńlá bàbá náwó fún lọ́wọ́lọ́wọ́ yìí olúwo agbẹjà ńlá ifá tó yí ọmọ àfọwàpẹ́ òun lẹ́rìí tó ń ṣọdún lọ́wọ́ tó ń ná owó fún agbọmọlà bí òrìṣà yìí agbọmọlà lẹ́rìí tó ń jó yìí. eégún agbọmọlà tẹ̀ ń wò yìí eégún láéláé ni nílùú ìjú pàápàá jùlọ bí wọ́n bá ń ṣe ọdún fá a máa ṣeré a máa jáde a rí i pé eégún àgbà ni ẹ̀yìn bó ṣe ń fo gègé kòtò bẹ́ẹ̀ ló ń fo gègé. olóyè Sunday Ọlọ́kọ̀dá ti lu ìjú àti àwọn olóyè tibẹ̀ àwọn ẹlẹ́rìí tí wọ́n jókòó yìí nílùú ìjú ọ̀tà pẹ̀lú mi. yóò bá dọ̀ agbẹ́jà ńlá mọ́fà yìí. ijó bẹ̀m̀bẹ́ òun ni wọ́n máa ń lò níbi onífájù òun lẹ́rí tí eégún agbọmọlàbí òrìṣà tó ń jó sí tí agbẹjà alábàfá sí òun náà tó bẹ̀rẹ̀ sí ní kọ orin náà ní mẹ́sàn-án mẹ́wàá <laughs> pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbá ẹ̀sọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ represente la justice. Ouais, donnez Thank you. Adáàbò kúrò ní dáa.

alágọ̀ bí ní àwọn akóńgbà ẹgbẹ́ wọn ẹ̀láwọ̀ bẹ́ẹ̀ ló dàwọ̀ lèṣẹ́ o ìlú ẹja ti mú lánàá bẹ́ẹ̀ ló ní máa ìwúre òun rẹ̀ rí tí agbọmọlà tó ń ṣe fún gbogbo àwọn ọmọ bàbá wa àti ìyàwó bàbá àti àwọn ìyàwó àwọn ọmọ bàbá wa olúwo ìfá ìfákọ́ládé àpò àpẹ́ káwọ́ orin kó wá jẹ nímọ̀ rẹ̀ gbogbo àwọn ìyá olórí wọn ń bẹ ń bẹ pẹ̀lú ìyàwó gbogbo àwọn ọmọ látòrí olúwo ìfadọ̀lámú olúwo ìfátúndí àbò àpẹ́ àgbẹjà ńlá bàbá fúnra ẹ̀ olúwo ìfákáyọ̀dé ìfájídé ìfáfẹ́mi gbogbo wọn pátá làwọn wà ń bẹ àtàwọn ìyàwó wọn ẹ̀rí pé gbogbo àwọn ọmọ wọn ni wọ́n ń gbélé agbọmọlà lọ́wọ́ ìyá agbọmọlà bí òòṣà ó ṣe ìwúre ọdún fún wọn wọ́n ṣọdún yìí wọ́n ṣe tẹ̀míì nínú owó nù ọlá nù ọ̀rọ̀ nù re gbogbo lẹ́yìn ìwúre ìjọ tún ti bẹ̀rẹ̀ lóríṣiríṣi ẹ̀rí agbẹjàlá falẹ́rí tó ń fi ṣé aláǹtá ló ń jó ni àbí sí ṣọ̀kí àbò ń dààpù gbogbo ẹ̀ ló ń jó pọ̀ nínú èèyàn bá dùn ẹ̀rìn abọ́ agbẹ̀bàlá lẹ́rí tó sì ń jó yìí rí pé eégún agbábọ́là yìí ó ń jó látàárọ̀ ni ó ń ṣeré gidi ẹ̀ẹ́rì ó ti wọlé báyìí lẹ́yìn ìgbà tó ṣeré lọ́pọ̀lọpọ̀ agbẹ́gijó òun lẹ́ni tó kọ́kọ́ jáde yìí erédèrè eégún ọmọlèrè ọmọlèrè òun ni eégún onídán tó jáde báyìí. òun lẹ́ni tó ń kí àwọn àgbààgbà tí wọ́n wà ń kalẹ̀. bá ń sọ nípa eégún ọmọlèrè yìí ọdún kejì rèé tó ti bẹ̀rẹ̀ sí ní ṣeré ọdún tí wọ́n bá ń ṣọdún fá torí ọdún fá tó kọjá òṣèré ó tún ń ṣètọ́dún yìí àkànnàmọ̀gbò kí ń pọdún jẹ ọdún òní pàwájà wa náà ní pọdún jẹ láti ọba mi Èdùmàrè oṣù ọdún yìí abúṣe míì òun lẹni tó ń forí balẹ̀ níwájú ọlọ́kùnrin àti ìjú yìí olóyè Sunday ọ̀kùnrin àmọ́ láwọn ọmọ ẹranko yáyò ilẹ̀kùn àjíkọ̀ òdì ojoojúmọ́ lòdì ikọ̀ bíbí ẹni àgbà lóbìnrin àwọ̀ ní ẹ̀mọ́ ṣọ̀nù ẹ̀yọ́ gbádẹ́sẹ̀ yóò ọmọ gbádẹ́sẹ̀ ẹ̀yọ́ ládéwà tó fowó adéwádé mọ́lẹ́mọ́ àdájà ọmọ yẹn bà. bẹ́ẹ̀ la kí gbogbo olóyè ọ̀jẹ̀ ti ìlú ìjú gbogbo olóyè egun ti ìlú ìjú àti gbogbo yín ìyá àgan alápínni àti gbogbo olóyè pápátá gbogbo yín la kí bákan náà ni a kí olúwo fáà ti ìlú ìjú olúwo fáṣọlá àlàní àríwádìlé akínyìn pé ẹkú àdúró tí a kú ọdún akú ìyèdùn àṣèyí ṣàmọdún akí sunday awo ifá ògbòkòrò akí ẹ pé òkú ọdún òkú àdúró tì kò ní bàjẹ́ arápálẹ̀ ẹni tó ń sọ awọ sí bàtà tí ọmọ lè rè tóun náà mú jó lẹ́lẹ́wẹ́lẹ́ lẹ́wẹ́lẹ́ bákan náà ni akí ìfájó fún náà la ojúbọ̀nà gbogbo yín kọ́kọ́tà la kí pẹ̀kú àdúró ti ara yín gbogbo àwọn onífá máa ń bára wọn ṣe ní tí wọ́n bá ti ń ṣọdún bá òun ọ̀nà wọn máa jọ péjọ. bákan náà ni a gbogbo àwọn ẹgbẹ́ onífá tó wá ẹgbẹ́ ifálọ́ba àkìyìn ẹ̀kú àdúrótì ti agbéjà ńlá bàbá báwọn ni ẹgbẹ́ agbéfága ti ìlú ìjú àti gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń gbé ifá ga ifá náà a máa gbé ẹ̀yìn náà ga gbogbo wọn pápátá ni wọ́n náwó ni wọ́n nára ni wọ́n ṣe àdúrótì fún agbéjà ńlá bàbá ẹ̀ ọlọ́run àtẹlẹ́dùmarè àdúrótẹ̀yìn náà láṣẹ ọba mi ìdùmarè ikọ́ àgbè yìí ìrúnmọlẹ̀ á tún tẹ̀yìn náà ṣe agbẹjọ́lá bàbá ló ní kí n wúre fún yín o kò yẹ ṣe ẹkú àdúró tì ó wá ń sọ nínú òdù tó jáde pé ọ̀wọ́n ẹ̀ ń lọ máa ṣẹ́gi lẹ́jẹ́ ó ní wòlíì lọ́ọ́ máa là kó làṣọ́rọ̀ ó ní ògbìgbì kan ògbìgbì kan ó gorí ìrókò ó kébi ajé gbọ̀ngàn ọ̀rùn mi láàdá lóhùn ó lálájí ẹni òní làkínú bí ni gbogbo ilẹ̀ ẹ̀rà jẹ́mú ṣokùn ẹ̀rà jẹ́mú ṣe dẹ́ ẹ̀rà jẹ́mú náà ẹ̀rà jẹ́múlò ẹ̀là àwòrì ajẹ́kẹ́ ẹ̀rà fi fitọ́mọ èmi gangan báyìí là ń dífá ńlé adó ọ̀la là ń ọjọ́ méje òní gbogbo là ń gbóhùn alájogun òun mi dáńgbà tó dájà tí òrẹ́ ni bá a nà wọ́n láwọn òní bábá ṣe mi là ni wọ́n pa èké ni wọn ò ní wọn kì í dá tẹ̀tẹ̀ wọn ò ní dá yín dà a kì í dá ewé gbòrògì jí wọn ò gbogbo èròǹgbà èròǹgbò tọ́láwọn òní bá bá ṣe ń jọ̀kí ní gbọ́rọ̀rọ̀rọ̀rọ̀ àwọ̀ wọ̀ wọn bọ̀ ní gbogbo ẹni tó bá lòun òní bá ń ṣe gbọ́rọ̀rọ̀rọ̀ àwọ̀ á máa wọ̀ wọn bọ̀ ẹ̀rí agbẹjà ńlá bàbá náà lẹ́rí tó ń jó bàtà tó ń mú ọwọ́ ọjọ́ lẹ́sẹẹsẹ yìí ó wà lẹ́gbẹ̀ẹ́ agbẹ́gijó bẹ́ẹ̀ ni ọmọ lèrè náà ń jó iná níbi tó ti tẹ̀síwájú oníná ló ní kí wọ́n máa bá yín ná ìrà ló wọ́n máa bá yín rà irú ló ní wọ́n máa rúmọ yín òdì ló ní máa dà wá ọba lúfọ lè fẹ ló ní máa dà wá yín gbogbo ẹni bá lòun ò ní bá yín ṣe gbọrọrọrọ àwọ kó máa wọ wọn bọ á rí bí àṣẹ bẹ́ẹ̀ àwùjẹ ti fá àfọ̀ṣẹ ń tọ̀rún mìlà ọ̀rọ̀ tí kò ló bá bàrẹ̀ sọ ńlẹ̀ ń gbọ́ gbádùn orin àwọn èèyàn wa yìí láti fi ojú sílẹ̀ ká wo ijó arígbẹ́já ńlá fúnfá fún rẹ̀ tó ń jó lọ́wọ́lọ́wọ́ mú ìjó lẹ́rìn tó ń jó lákọlákọ yìí. ọmọ lèrè lẹ́rìn tó ti jáde padà yìí. orin ilẹ̀ ń gbọ́dọ̀dẹ̀nu àwọn olóyè ọ̀jẹ̀ lóbìnrin àtàwọn ìyàwó ilé mo lówó mo lé èèyàn láṣọ tí ara ń jẹ́ ọmọ lèrè ló ti fẹ́ gbọdọ̀ yìí á sọ ọ̀rọ̀ ẹ gbọ́ fungbáfungbè ẹ rí pẹlẹmbẹ wò nínú fọ́nrán tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ìlú ìjúlá wa o níbi ayẹyẹ ọdún ifá àti olúwo ifá ifá tún jí àfò àpẹ́ àgbẹjà ńlá bàbá ànáwó bíi ẹlẹ́dà kò ní bàjẹ́ àkọ́gbọ́n àkọ́gbọ́n ẹ jẹ́ ká gbọ́rọ̀ láti ẹnu ọmọ lèrè àtàwọn ọmọ lẹ́yìn ẹ̀ ń bọ̀. ẹlẹ́sọ̀ pẹ̀lẹ́ ìjàlejò ń gbàgbọ́. Gbọ́dọ̀. Ire lọ́dọ̀ èèyàn méjì gbọ́dọ̀. Mo mo bá mo rí bàbá mi o láàrin máa yà jíbà rẹ o. ìbá alápàdà ọmọọ̀rọ̀ ọmọ ẹ̀kọ́ ṣì ní síbọ̀dẹ̀ ìwọ ọmọ kábẹ́kọ̀ ló bá jù balẹ̀ iye yóò lánú. ẹ má ẹ má gbẹ́gi jọ má dá mọ́lẹ̀ mi òṣèṣọ́ abẹ́rẹ́gi. ìbá ìyá kan òbí dúdú gbogbo ọmọ àdóbi bí gbogbo àwọn. ẹjọ́ òde òní. ọ̀rọ̀ máa bọ́ egun yẹn máa ń bọ̀. oríṣi ti kó ara ló bàbá sọ ní ìkì. lẹ́ni ó yẹ mí hàn ìlú yìí bà àjẹ́ ìlú yìí bà ẹlẹ́bàá ológun ti bẹ̀rẹ̀ nílùú yìí bà ẹjọ́ òde ni ó yẹ àbá ti bẹ̀rẹ̀ nílùú yìí bà ọmọ lèrè èmi náà rẹ̀ mi ológun ọ̀kà lórí àwọn ọmọ pẹ́ gómìnà bá ti jù balẹ̀ ilẹ̀ yóò lánàá àtàkpàrọ̀ kó yàrá ẹ̀sọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ èsì bàbá oníkàlùkù ìwé láwọn gbòòrò èkó ní gbogbo ládùúgbò nígbà wo ni káyọ̀ wọ́n ti láwọn gbogbo àgbàrá yọ̀ ìjọ àgbà méjì ló ń gbogbo ẹrú. lápẹ́ mọ́rí ìbàlọ́ rẹ̀ ọmọ ẹlẹ́bọ̀ tí ìjò rí ẹran ẹ̀gà jẹ́ ẹ̀gà mọ́ ẹ̀gà wọn kò ju pọ́nì gọ́nà rọ̀. ìṣòbí ọ̀rẹ́ mo lè bá ẹ lọ́wọ́. arápá ọmọ ni wọn bàtà lẹ́ni máa yà síbà rẹ o bàbá yan bí lẹ́nu oníbàtà kọ́mọ déjì kárọ̀yìn ẹjọ́ òde ìlú yẹ ó ti yẹ mí yan bàbá mi níyẹ. ifá kọ́dún kan pọ̀ odù kọ́tún kan jẹ́ ebi ní pípa kí ni ebi gbódé afẹ́fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ àwòsálò ayé fún òkùnrin àwòsálò ọ̀run òjijì náà gbọ̀nàgbọ̀n ní iye iye ńlá bíi fún gbọ̀rọ̀gbọ̀ àgbọn olólogún ewé òkùnkùn lójú ọba olójúmọ́ ìdílọ́gbà àgbẹ̀tìkù kára bí ajẹ́rẹ́ àtẹ̀rẹ́ parí olóko sí àtàyà kóso ààrẹ rẹ̀ àtàdúburú àkókò ẹ̀yìn àbàbà títì ẹ̀yìn ìyá mi òṣòròǹgà ẹ̀yìn lóko eh, àwọn olólùmarè ọ̀tàdìmìtìkì lẹ́yìn dínà òdú àjọ kìíní ọmọlèrè ayé rosulabi yọta rìbìtì kó lànà òdú àfọ́nùmílà àjọ kìíní kọ́ yọta burúkú àjọ ẹlẹ́ni o kí ló sọ pé ojú lé ẹ̀fà mímọ́ra àjálẹ̀ o ẹ̀fà mímọ́ yá bó mi rí o kọjá mu àbí ìbọn. kọjá mu bá ní dáhùn àbí dáadáa ẹ̀bí ní gbé báyà kí ni títí mo jí o mo bá lájà mo jí bọ̀ tún jáwé o bí bọ̀ tún jáwé wọ́n ní wẹ̀ kí ni wọ́n ní wẹ̀ ojú korí èmi ọmọ lèrè bó borí àwọn ọ̀dọ́ àmì o ìdíjì mo jẹ́ o bá wọn àgbòkò méjì sọ́ọ̀bì wo gan o wọ́n ní torí ìdájọ́ wọ́n ní dèrè mi ọmọ lè rí agbèmìnìjà bá mi gbọ̀ wọn dá mi bá mo bá jọ ní kótó lóní àwọn pósí lẹ́nu. ìyá mi àgbà ẹ wọlé ẹ̀mú jọra wa ìyá mi àgbà ẹ wọlé ẹ̀mú jọra wa ẹ̀rọ kàn mí ẹ má padà lẹ́yìn ìyá mi àgbà ẹ wọlé ẹ̀yin ọmọlẹ́lẹ́ni tó ti sọ̀rọ̀ tó ti gbòkèrè pé ewu ẹ̀ tó tún ti dá orin ìyá mi àgbà ẹ wọlé ẹ lọ́múṣẹ́ wá ẹ tì mí lẹ́yìn kí ẹ má padà eré èmi kàn mí ẹ má padà lẹ́yìn mi ìyá mi àgbà ẹ wọlé ẹ múṣẹ́rẹ́ wá <laughs> ẹ ti gbọ́ gbọ́gbì ọ̀rọ̀ ẹ ti gbọ́rọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ lèrè ni wọ́n dúró tì í gbágbágbá látòrí olúwo ifá ifá tún jí àbò àpẹ́ àgbẹjà ńlá bàbá olúwo ifádọ̀lámú ifá káyọ̀dé ògbẹ́yìn ifá jídé ifá fẹ́mi gbogbo wọn pátá ni wọ́n dúró wárápá níbi ọdún yìí tí wọ́n náwó tí wọ́n ná kò ní bàjẹ́ fún yín àṣẹ ọba mi Èdùmàrè ifá máa gbè yín Ọ̀rúnmìlà á gbè yín apòpò lọ́kun aṣàgbìlẹ́yìn Elédùmarè yóò máa fàṣẹ sí gbogbo tẹ́ ẹ bá ṣe láṣẹ ọba mi Èdùmàrè ọmọlẹ́rẹ́ lẹ́ni tó ń jó bàtà lọ́wọ́lọ́wọ́ yìí obìnrin lẹ́ni tó ń jó lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni wọ́n ń kọrin owó ìkòsí owó ó ti ju ìrùkẹ̀rẹ́lẹ̀ aṣọ yìí fẹ́ bẹ̀rẹ̀ ní ẹ̀hún kùtùkùtù là ń bò pọ̀ dájú ló fẹ́ fi ṣe eré ìní ayọ̀ ọmọ ẹlòmíì lẹ́nu. ẹ ẹ rí i pé aṣọ yìí ti bẹ̀rẹ̀ <laughs> ẹ̀rí bó ṣe ń sọ bẹ́ẹ̀ ni fátúnjí dúró tì gẹ́gẹ́ gbàpè látòrí lọ́wọ́ ẹ̀rí pé ìfátúnjí ó náwó tún nára ni àtòrìrè lọ́wọ́ ẹ̀ tó tún dúró síwájú ọmọ ó ń ṣàtọ́kù fún un àwọn ọmọdé náà wá bẹ̀rẹ̀ sí yíyọ ní mẹ́sàn <laughs> ṣe pẹ̀lẹ́ jagunjagun ṣe pẹ̀lẹ́ òfin àgbàlógún yìí ọmọ lèrè kíyèsí kòtò kíyèsí gédélé akínlò ṣe ìwọ kì í ṣòpè tè tè tè bó ṣe ń yíṣọ bẹ́ẹ̀ nínú ìfatújí nínú ẹ̀ ń dùn ló ń sáré lọ ló ń sáré bọ̀ ló ṣe àdúró tìgbàgbàgbà ń ọmọ lèrè aṣáájú ọlọ́pọ̀dà òun ni ọmọ rẹ̀ tó wà báyìí ó tún fẹ́ yí mi ṣe mí jẹ́ kọ́ mọ̀ <laughs> bẹ́ẹ̀ náà pariwo kó ti tó ti tó ó ní kò tí ì tó torí ayẹyẹ ọdún ifá àti ifá túnjí àgbẹjà ńlá bàbá ni ó gbọdọ̀ ṣeré náà dáadáa bẹ́ẹ̀ bá bàbá mo sọ ìjọ àlàmísì láti bẹ̀rẹ̀ ayẹyẹ àti bọ̀gùn ẹ jẹ́ ká gbàdúrà látẹnu Ifátúnjí agbẹjà alábàfá ẹni tó eégún náà wọn bá wọn ṣẹ́gun mọ́ eégún náà. lẹ́lẹ́ ti gbọ́dọ̀ dẹnu Ifátúnjí àgbẹ̀jà ńlá bàbá yìí ọmọ àpò àpẹ́ yìí tó wílẹ̀ ní arọ̀ arọ̀ àwíṣẹ́ ti fọ́ àfọ̀ṣẹ́ tọ̀rúnmìlà ọ̀rọ̀ tẹ́kọ̀ ló bá bẹ̀rẹ̀ sẹ́nu lẹ́ ń gbọ́ á rí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ kò ṣàìṣàdúrà fún gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ tìlú ìjú bákan náà ni ọlọ́pàá dàmọ́lá ọmọ ẹranko yáyò àtàwọn olóyè tuntun tó ń bọ̀ lọ́nà gbogbo olówó rẹ̀ fún ẹni pé ọmọ lèrè ṣì ń yíṣọ ó ń wọ̀lú lọ bẹ́ẹ̀ bó ṣe ń wọ̀lú bẹ́ẹ̀ ló ń yíṣọ nínú àwọn eégún tí wọ́n ń ṣe ẹ̀yẹ pẹ̀lú ọmọlèrè láti ìlú adó ìlú adó odò nínú wọn lẹ́tù rí tó ń jó lọ́wọ́lọ́wọ́ yìí ẹ mọ̀ pé ní ìrúurú ọ̀bẹ láàrin jọ kú erin bí olówó ọlọ́lá ọlọ́rọ̀ èèyàn pàtàkì bá ń ṣe ẹ̀yẹ báyìí eégún lóríṣiríṣi ló máa wá láti wá bá a ṣe é ẹ̀rí bó ṣe ń sọ tó ń yí nígbà ọ̀pọ̀ èjì èjì. àwọn olóyè ọ̀jẹ̀ tìlú ọ̀bẹ̀rẹ̀ àkànní ọ̀bẹ̀rẹ̀ ọmọ ọ̀kárá ní ìlọ́jẹ̀ ọ̀ọ̀là àti àwọn olóyè obìnrin tìlú ọ̀bẹ̀rẹ̀ atan àlà àjàyí ẹ̀gàn àwọn lẹ́rí tí ọmọ òun forí balẹ̀ fún yìí lẹ́yìn ìgbà tó ti wọ̀lú tó wọ gbogbo létó kí gbogbo lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ó ti padà débi tó ti fẹ́ ṣeré ibi tẹ́ ti máa rí ìrànwọ́ tí gbogbo àwọn èèyàn ńláńlá tí wọ́n ti fìkàlẹ̀ sí láwọn olóyè láti ìlú ìlú ìlú ìlú tí gbogbo wọn ti pèsè gbogbo yìí tẹ̀sí ń wò látẹ̀yìn kékeré ni o eré àárọ̀ nìyẹn mo fi lọ pé kùtùkùtù là ń ọ̀dájú ibi tá a ti fẹ́ ṣeré gbọ̀ngàn la wà yìí ẹ rí pé ìfátúnjì náà ti lọ wọṣọ ó tún wà lẹ́yìn ọmọ lè rìn gbágbágbá <laughs> àgbẹ̀jà ńlá bàbá ò ní fọdún yìí ṣàṣemọ́ ó mà ṣe nígbanigbani tó yí ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ òòsà ọdọọdún làárọ̀ ọmọ òbí lórí àtẹ̀bọ́dún bá dun àárín nǹkan àjọ̀dún ọdọọdún ni lásogún ọdọọdún nìrókò sọmọ lọ́dún lọ́dún làbí ẹyà sàádọ́ta ọdọọdún lẹ̀ wá wà ọdọọdún ló máa wà ọdọọdún ló máa wà ọdọọdún ló máa wà láṣìí ọba mi Èdùmàrè àárí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ torí gbogbo èyí tó ń ṣe yẹ̀yàn ní bọ́gìbọ̀pẹ̀ kígba arúmọlẹ̀ ó má gbé ni ìgbà arúmọlẹ̀ ojúbọ̀ tún ìgbà arúmọlẹ̀ ojúbọ̀ sí gbogbo àwọn pátá wá ń ṣègbè lẹ́yìn ẹ̀ láṣẹ ọba mi Èdùmàrè owó kékeré lọ náà Èdùmàrè àfowó ńláńlá àgbọ̀rọ̀pọ̀ sápò ẹ̀ láṣẹ ọba mi Èdùmàrè tọdún tó bọ̀ á tún kùkù yìí lọ gbogbo ẹ̀yin tẹ̀ ẹ̀ sì wá ẹ̀ dé lẹ́láyọ̀ àtàláfíà ara àbámọ̀ àbúrú kò ní jẹ́ tiyín ọmọ rẹ̀ rẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ yìí mo ti sọ pé pẹ́lẹ́gẹ́lẹ́ lẹ rí tẹ́ rí láàárọ̀ eléyìí tún yàtọ̀ pẹlẹmbẹ eré gidi láwọn eré ńláńlá àwọn lára bẹ̀rẹ̀ sí ní rí tọ́mọ rẹ̀ rí bẹ̀rẹ̀ sí ní ṣe lọ́wọ́lọ́wọ́ ìyẹn nípa àwọn èèyàn ti jókòó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ wọ́n fún láàyè ẹ̀wò bẹ̀rù ń ṣe pọ̀ tí wọ́n bá Ifátúnjí agbẹ́jà alábọ̀fá ọmọ àbò àpẹ́ tí wọ́n bá ṣe ọdún rí bí gbogbo ṣe ń lọ <laughs> ọmọlèrè náà ń fi ìdùnnú àtayọ̀ ó fi ń yí aṣọ yẹn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ akí olóyè Fàtáyà ṣáá ọmọ àyọ̀ká ọmọ òbílẹ̀ ọ̀jẹ̀ onígbẹ́bọjọ́ gbẹ́bọjájà ọmọ olówó yanumu àyọ̀ká lẹ́ ọmọ òbílẹ̀ ọ̀jẹ̀ bẹ́ẹ̀ la kí òbí ọmọ akíbọ̀tẹ̀ ọmọ alágọ̀ oògùn àrò arò fẹlá àkọ́bábọ̀ ọ̀bẹ ìbàdí onídìí láàárín ẹni ẹlẹ́ni ní rí dẹni gbogbo yẹn wá dára kí ẹ̀kú àdúrótì ẹ̀kú àdúrótì kò ní bàjẹ́ gbogbo aláṣẹ ọba mi Èdùmàrè. ọmọdé rẹ ló sì yíṣọ lọ́wọ́lọ́wọ́ o. ẹ̀fà sẹ́yìn ń bẹ̀ ẹ̀ súnmẹ́yìn ẹ̀jẹ̀ kọ́mọdé rẹ ló fi ṣeré àìníkọ̀ yíṣọ kó súnmẹ́kú. kí oríkọkú olóyè sẹ́ríkí láti ìlú ìlógun àṣòwò ọmọ aṣolú ọbàdàn ọmọ arígbá ńlábomi ẹ̀kú fèrè. ẹ̀fun lẹ́yìn ẹ̀sùn àtẹ̀yìn ń bẹ̀ ẹjọ́ ráyè ṣeré ẹjọ́ kọ́mọláyè ẹ̀mọ́lẹ̀rẹ̀ ráyè ṣeré. kì í yọ mo ti sọ fún pẹ́ẹ́ tí ì rí nǹkan kan ó ṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ lápò ni. ọmọ ògún ló tún kọ́ ọmọ ẹgbẹ̀rún àṣà ọ̀rápá ńlá mọ́ níwọ̀n bàtà ẹ̀rí bó ṣe ń so awọ sí bàtà àti gbogbo ẹ̀ tó ń ró lákọlákọ. àgbẹjà ńlá bàbá wọn tó kù yèdùn ẹ̀rí òun ló tún náwó yìí mo ti sọ fún yín pé náwó náwó ló máa náwó bí ẹlẹ́dàá ọmọkùnrin ni owó ẹ̀yẹ ò ní sú ẹ ná owó ẹ̀yẹ ò ní sú ẹ ná oṣù ọdún ọdún yìí ó ṣe tẹ̀mí ìtòwó tọmọ ó ti náwó fèmí náà mo ti gbà ń bí bó ṣe ń ná o tún ná fún gbogbo àwọn olóyè tó wà ń kalẹ̀ ẹ̀rí o ti di labalábá yìí ọmọlẹ́rẹ̀ ẹ̀rí o ti di lábala yìí ìfátúnjì o mà kú ewu o ewu iná kì í pàwòdì àwòdì o kú ewu ìfádọ́lámù o mà kú ewu ewu iná kì í pàwòdì àwòdì o kú ewu ìfákàrọ̀dé ìfájídé ìfáfẹ́mi o kú ewu ewu iná kì pa pàwòdì àwòdì ẹ kú ewu pápá jùlọ agbẹjà ńlá bàbá ìwọ mo kíkú oríire jagunjagun wọ̀lú ẹ farabalẹ̀ ẹ ti lọ láti ṣí èwo lẹ bọ̀ <laughs> lẹ́yìn ìgbà tí ọmọ lè rìn tó ti di tó ti di lábala ó ti bẹ̀rẹ̀ sí ní pidán báyìí jagunjagun lẹ rí dódè yìí. àwọn lùkì baálẹ̀ odì ni o a kí kábíyèsí aláyélúwà ọba sódẹ̀yìndé. ìgbà tí elébùrú lọ agẹmọ òun ni ọmọlèrè lọ́tún dà yìí wọ́n wá sí ojú ìgbé ẹ máa wá rí ijó lẹ́nu agẹmọ abìjó wìnì ẹ máa rí ijó lẹ́sẹ̀. ẹ kú òkú ẹ láyè. ní ní orúkọ ifátúnjí àfò àpẹ àgbẹjà ńlá bàbá wọn ní ká kí gbogbo ẹgbẹ́ ifá lọba lọ́kàn ní ẹgbẹ́ àgbéfága ti ìlú ìjú gbogbo olóyè ọ̀jẹ̀ ti ìlú ìjú lọ́kùnrin lóbìnrin gbogbo olóyè ọ̀jẹ̀ láti ìlú ọ̀bẹ́ atan àlà àjàyí ẹ̀gàn àti gbogbo ọ̀jẹ̀ lápapọ̀ tó wá látọ̀tà ni o láti àlà eh, ni o àti gbogbo òlú tí kálukú ti wá wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe ẹ kú àdúró tì àdúrà gbogbo wa ló máa gbà wá ní fọdún eléyìí àní fi dágbére fáyé aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láṣẹ ọba mi Olódùmarè. àjẹmọ́ lónìí ń ṣeré lọ́wọ́lọ́wọ́ o. ẹni pé àjẹmọ́ ṣeré títí títí ó di oníṣọ̀gbó ara tí ò ní tán lé alára láéláé ibi ọdún ifá agbẹjà ńlá bọ̀fá ibẹ̀ láti má máa rí irú ẹ̀ ẹ̀rí lágbẹ̀mọ tó ti ń jó tó ń ṣeré tó ń ṣeré tó ń lọ látàárọ̀ ó di oníṣọ̀gbó ṣọ̀gbó mi olóore oore tó ṣe ń wò lè gbàgbé Ṣàngó lẹ́rí tó ń jó pẹ̀lú iná lọ́wọ́ yìí iná lójú iná lẹ́nu olùkóso àyà náà àbàtà hẹ́rihẹ́rì onímúṣímù èké ń sá pé oníṣàngó yìí ìjó gidi ni ṣàngó ń jó. gbogbo aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ wa ń bi Lutas Human Record International agbájà ní gbogbo àgbáyé káàfàtà èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín olóyè Fatai Abiodun Akínbọ́jà Arẹ́gbẹ́ ọmọ ọjọ́ ọmọ lọ́dún gbogbo ilẹ̀ àwòdì ló ń kí gbogbo yín pé àpòtẹ́ ń tọwọ́ bọ̀ tẹ́ ti ń mówó tẹ́ fi ràn àwọn fọ́nrán iléeṣẹ́ wa ń bí tó ń jáde ń bí gbogbo fọ́nrán wa gbogbo àwọn dáadégbéjáde ó ń bẹ́ ń ta ẹ̀ máa lọ bá wa rà á kò gbogbo aláṣẹ ọba mi Èdùmàrè ọ̀rọ̀ wa dayọ̀ á dire ìṣẹ̀ṣe kò ní parẹ́ náà dẹ ẹnìkọ̀ọ̀kan wa láṣẹ ọba mi Èdùmàrè ó dìgbà míì o ire ire kàbìtì.